أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a fà ti ṣe àlàyé fún wa nípa pé ń bẹ nínú nǹkan tí ẹ ká ní àdùsọ́kàn rẹ̀ afárá tí ń bẹ lórí iná jahannama wọ́n tún wá sí àlàyé ẹlẹ́ẹ̀kejìlélógún alìmánu bil anbiya wal malaika kagbọ́n àwọn anabi ọlọ́run bá gbọ́ àti àwọn màláìka ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa àwọn anabi ọlọ́run bá tó lọ́run bá fi ránṣẹ́ bẹ̀rẹ̀ látòrí anabi adam alayhi salam títí tó fi dórí anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn òjíṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ látòrí anabi nuuha alayhi salam tó fi dórí anabi wa muhammad sallallahu alayhi salam àtàwọn malayika ọlọ́run tó ti kọ́ lọ́wọ́ bá nìkan lọ́mọ iyùn ká wọn wa ma ya'lamu junuda rabbika illa hu anabi sallallahu alayhi salam ọlọ́wọ́ bá gbé gòkè lọ sí sámà anabi wa rí sámà yìí pé sámà ń gbìn ń gbìn pẹ́rù ń pa wọn anabi ní apọ̀tì sẹ́nà wa huqqa wọn ní sámà ń gbìn ń gbìn pẹ́rù ń pa òun ó sì tọ́ sí wípé kó gbìn wọn ní ó sì tọ́ sí sámà pé kó gbìn nítorí pé kò sí àyè ibi tá kí ọmọ àka mẹ́rin báyìí bọ̀ nínú sámà pẹ́jọ́ pé màláìka ní bẹ́ẹ̀ màláìka tó dúró àbí ètò àbí ètò ẹlẹ́kẹtàlélógún alìmánu bí anna aljannata haq kání gbàgbọ́ kó dodo la aljanna wan nara haq òdodo nínà makhluqatani pípé ọlọ́run bá ti dá méjèèjì báyìí ọlọ́run ti dá aljanna ó ti dáná báyìí aljanna tó fi as-sama'i as-sabi'a kání gbàgbọ́ aljanna bẹ sánmà ẹlẹ́keje wa saqfuha al-'arsh àti pé àjà aljanna rúfù aljanna onáà ni àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n ọba rúfù àlìjánà ọ̀làgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n ọba ìyẹn àlìjánà ẹlẹ́ẹ̀keje turẹ̀ la nabi sallallahu alayhi wa sallam sọ fún wa sábà tọrọ àlìjánà jánà tẹlifirdaus ní ká máa tọrọ torí kò ń lọ ga jù nínú àlìjánà wan naaru tahtal ard ṣùgbọ́n iná abẹ́ ẹ̀lẹ̀ ló ń wà àlìjánà ń bẹ lókè pátápátá iná sì ń bẹ ní ìsàlẹ̀ pátápátá kọ́lọ̀ ń sànù wa. tahtal ardi sabi'a ní ìsàlẹ̀ ilẹ̀ keje ìnìna wa. wa huma makhluqatan àti pé nta ti ṣẹ̀dá làwọn méjèèjì jẹ́ o. qad alima Allahu ta'ala adada ahli aljanna ọlọ́wọ́n bá ma iye nǹkan ọmọ àlìjẹ́nà wọ́n mẹ́yẹ kólà ọlọ́wọ́n mẹ́ta ni wọ́n wà àlìjẹ́nà ọlọ́wọ́n jẹ́ abẹ́nu wa. wa adada ahli ọlọ́run ọba ma iye nǹkan àwọn ọmọ aná wọ́n mẹ́ yẹ kóló ha èèyàn mélòó ní ọ̀wọ́ náà ọlọ́run ti mà á. láàtọ̀kùnà yá ni abẹ́dẹ́n iná àtàlìjẹ́n náà ìparí láéláé. ìyẹn ni pé nínú gbogbo ńtọ́lọ̀ ńkọ pé yọ parun kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà àlìjẹ́n náà ní parun iná náà sì ní parun. huma ma'a baqa'i Allahi tabaraka wa ta'ala abadal abidin iná àtàlìjẹ́n náà wọn máa ṣẹ́kù pẹ̀lú ṣíṣẹ́kù ọlọ́run ọba títí láéláé àwọn ò ní parẹ́ fi dáhìrì dáhìrì títí lópin ìgbà tí ayé bá ń jáyé wọn ò ní parẹ́. mẹ́kànnà ẹlẹ́kẹrìnlélógún afaani wa ádámù aleyhi sẹlẹm kánà fi jẹnẹtì bàkìyẹtì màlúùkà wọn anabi ádámù aleyhi sẹlẹm alìjẹ́nà tọ́lọ́nfà nẹ́bí ádámẹ́sì ọ̀nà làlìjẹ́nà èyí tó ṣe wípé yóò máa bẹ láéláé tí ò ní parẹ́ etí gbogbo wa ran kan àti wọ̀ kọ́lọ́wọ́n ti wá lọ́mọ rẹ̀ eléyìí làlìjẹ́nà tán nẹ́bí ádámẹ́ wọ̀ yàtọ̀ sí táwọn kan sọ wọn lánàá nẹ́bí ádámẹ́ alẹ́sẹ̀rẹ́ àlìjẹ́nà tọwọ́ India ni India ló wà wọn lórí àpáta kan ni àwọn kan kékeré ṣe India níbòmíì ni subhanallah alìjẹ́nà tọ́lọ́nfà nẹ́bí ádámẹ́ ni alìjẹ́nà tá a وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة أصيك والنبي آدم يواتي أوري إما أقبين وأقبال الجنة فأخرج منها بعدما عصى الله عز وجل والناس إلى الجنة طلعا تيوا النبي آدم عليه السلام نيبا تسلون طبعا بيولي ريكي الجنة ولا النبي آدم ووري أو يكي تعفي وو لولا القيامة tọ́ba tún á bí nje léèrè wípé tọ́ba tún á bí ọ léèrè wípé ǹjẹ́ àlùjánnà ìta nàbí ádámù alayhi wọ̀ yẹn ńbọ lọ́wọ́ ádámù wípé ó wà lókè àwọn sánmà méjèèje ó wà lókè àwọn sánmà ó wà ní sánmà àti pé rẹ̀ ọba rẹ̀ ẹlẹ́ẹ̀karùndínní ọgbọ̀n ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n al-imanu bil kání ìgbàgbọ́ sí aláìlálùbáríkà aláìlóore olójú kan kání ìgbàgbọ́ pé ń bẹ ọlọ́wọ́ bó fi fìtínà àwọn èèyàn ọlọ́wọ́ kọ́ sànù wa kò sí ànábì kan nínú ànábì tọ́lọ́wọ́ bá rán àfi kó ṣe kìlọ̀ fáwọn èèyàn rẹ̀ nípa rẹ̀ pé yọ wà yìí yóò rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ló gbójú ọjọ́ péré ní olò Ọjọ kan ọjọ́ àkọ́kọ́ nínú àwọn ọjọ́ tí ó lò yọdà gẹbi ọdún kan ọjọ́ kejì yọdà bí oṣù kan ọjọ́ kẹta yọdà bí ọ̀sẹ̀ kan kótó wa di pé látọjọ́ kẹrin jọjọ parí yọdà bí ọjọ́ tí wàá dààmú yóò pera rẹ̀ lọlọ nígbà táwọn yẹn bá bilé rẹ̀ pé kí náà fi mọ kọlọ ni ọ yóò ní kí sọmọ ní ìsìn yóò sì rọjò. yóò mú ewéko yóò gbìn ní ìsìn yóò ní kó wù yóò sì wù yóò pẹ́ yẹn lórí yóò tún ní kó dìde yóò tún dìde táwọn pé léyìí tó ń fìtínà tó ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo àwọn ni wọ́n mọ̀ ló kúrọ̀ nípa Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n kọ́ sí agbárí rẹ̀ báyìí pé ká fa ra kèfèrí ni àwọn olùgbàgbọ́ òdodo nìkan ní òrì lẹ́yìn náà olójú kan ni Ànábì sallallahu alaihi sọ pé inna rabbakum laysa bi'awa. ọlọ́run ọba yín kìí so kan ṣùgbọ́n mẹ́sìn ìdẹ́jáàlì olójú kan lò agbọ́dọ̀ gbàgbọ́ pé ń bọ̀ fìtínà nìtọ́ ga ọlọ́run a tànù wa ẹlòmíràn mama torí tí ọba bò ń láyé kọ́ mẹ́jọ kó àwọn ọmọ òun ó rire kígbèǹda kìámù tó dé gbogbo àwọn ẹni rí ọlọ́run ti kó wọn kó anabi ni inna min shirari nas man taqumu saacatu wahum ahya inú àwọn èèyàn bú àwọn náà lẹni tí gbẹndé alkiyama ó dé bá láàyè walladhina yattakhidhuna alqubura masajid inú àwọn èèyàn bújù náà tún láwọn tí máa ń ṣe àwọn sàárè ní mọ́sálásí tí wọ́n ti ń sin lọ. torí ẹ̀ àmì pé èèyàn jẹ́ èèyàn bú ní kí gbẹndé alkiyama ó dé báyà kọ́ lọ́n sànù. والإيمان بنزول عيسى ابن مريم أسنبرا نيجا بقى النبي عيسى أما مريم يا سكاليو يا وا أقبل جواني ṣùgbọ́n àdéhùn ọlọ́run ọba ti ṣẹ ọlọ́run ni wa imin ahlil kitabi illa la yuminan nabihi qabla mawtẹ wa yawma alqiyamati yakunu alayhim shahida kò sí ẹnìkan nínú àwọn ẹni tá a fún ní síra àyàfi títí tí anabi isa bá ba yọ gbàgbọ́ kó tó di ipò kú.

torí rẹ̀ láyé anabi sallallahu alaihi wasallam ẹnìkan jáde ìṣesí rẹ̀ jọ sí mẹsíhì dajjal wọ́n ń pè ní ibn sayyad ìṣesí rẹ̀ jọ sí mẹsíhì dajjal ọ̀rọ̀ yẹn wá dé sí gbọ́ umar ibn khattab radiyallahu anhu umar wà ló wọ́n pa òun wọ́n pa kí gbogbo àlùmọ̀ olè bá nísìmí tọ́ba tẹ̀ jẹ́ mẹsíhì dajjal ni anabi wá ní iyyakunhu falan tumakkana tó bá ti kó nǹkan ni mẹsíhì dẹjáàl ọlọ́wọ́ bò ní fún ọ lágbára àbírí pa torí bá di ọlọ́run ti sẹ pé ta ni ọ̀pá anabi isa aleyhi salam wọ̀yẹ̀tẹ̀zẹ̀wọ̀t gbàtà nàbí isa bá dé yọ fẹ́yàwó wọ̀yùsọ̀lì khalfal qaimi min ali muhammadin sallallahu alayhi wa sallam yóò sì máa kírun lẹ́yìn ẹni tí ń bẹ tí ń gbẹ́sìn ọlọ́run ọba dúró nínú àwọn aráalé anabi muhammad sallallahu alayhi nígbà náà. yẹn ká anabi yìí sọ ní dásí lè má mú tiẹ̀ torí ànábì sọ fún wa bóun ni o ti sọkalẹ nbọ ni o tó bá sì dé yọba fún wa ń kírun yọ sọ fún wọn sọ fún pé wá síwájú wa kírun ni rárárárá á máa kírun lẹ́yìn yìí ni láéláé ẹ̀yìn ìyá sallallahu alayhi ninu nínú sẹ́jọ́ tí wàá ṣe yọpọ̀ agbélébù yọpọ̀ ẹlẹ́dẹ̀ owó ń san látàrí kọjá ó sì Islam yóò mú kúrò eléyìí bẹ́ẹ̀ nu sẹ́jọ́ ànábì Isa salam wayamut ẹ̀yin náà ni wọ́n wá kú o nítorí kọ́ náà wọ́n bá sọ pé wa idh qala Allahu ya Isa inni mutawaffika wa rafi'uka ilayya wa mutahhiruka mina alladhina kafaru wa ja'ilu alladhina ittaba'uka fawqa alladhina kafaru ila yawmi al-qiyamah thumma ilayya marji'ukum fa ahkumu baynakum fima kuntum fihi takhtalifun inni mutawaffika. àmọ́ túmọ̀ rẹ̀ pé dájúdájú èmi ń gba ẹ̀mí rẹ̀ kéde pé mi ọ̀pá ọ̀ ń gba ẹ̀mí rẹ̀ dájúdájú màá gba ẹ̀mí rẹ̀ wa rafi'uka ilayya ń sì gbé ọ lọ sókè lọ mi. yẹn gbọ́dọ̀ bí isa yóò dé yóò padà wá kú nígbà sin kì í sàn bàbá àwọn alágbélébùú bákan náà ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n wal ìmánu bí anal ìmánu qawlun wa amal ká nígbàgbọ́ pé ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ni o àti tún gbọ́dọ̀ ṣe níṣẹ́ kò tó kọ́ ọ máa sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ kọ́ ọ má fi ṣe wà o. wa amalun iṣẹ́ àtọ̀rọ̀ sí ni wa àníyàn ni ọgbọdọ tún wà lọ́kàn ọgbọ́dọ̀ tún wà rẹ nítorí pé imani tá à ń wí lórí ahọ́n lásán tí ò sí lọ́kàn ẹni ìmánì múnáfìkì nù. ìmánì tí bẹ lọ́kàn tá a lè wí jáde ìmánì fìràwọ́nà nù. ṣùgbọ́n ìmánì òdodo lè wa káwí gborí wa kórìkì ara ó sì fi ṣiṣẹ́ eléyìí là ń pè sẹ́mi kí imáni munafiki ò ní gbé wà lìjánà torí pọ́lọ́ ń sọ pé innal munafiqina fi darkil asfali minan nar ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn munafiki ọmọ abẹ́njọ́ gbé ndàl kìyàmù ọlọ́run sànù wa. ẹ̀sìn rí fìrà ọ̀nà ọ̀nà gbàgbọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ èké kò sí láǹfààní ẹ̀rí pé ńgbà tí ìparun dé ó ní amantu an la ilaha illa alladhi ìpè kò sí ọlọ́nkan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí ìtàwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ sẹ́ńgbà tí parun dé lọ́yẹ kọ́ gbàgbọ́ àánà ọkọ̀dà àfọ ìtọ́kọ́bù ìgbà yìí láàárọ̀ tẹ́bó ti tàgbẹ́rù gbẹ̀rí tẹ́lẹ̀ tẹ́bá gidi lọ́n bá ká tẹ́lẹ̀ tó eléyìí fi hàn wáyé pé ìmánì ti ń bẹ lọ́kàn tọ́rọ́ lọ́wọ́ bá sọ nípa wọn pé wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa uluwwa wọ́n kọ̀ láti wí jáde wọ́n tako ìgbàgbọ́ tó ń tí pé ọkàn wọn mọ̀ dájú pọ̀kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run ọba la tó sìn ṣùgbọ́n wọn kọ̀ láti wí ìmánì bẹ lọ́kàn àwọn òwú jáde àti ìmánì tí máa ń bẹ lọ́kàn yẹn tí wọn bá lè wí jáde ṣé ìmánì ti gbé wọn àlìjánà ni kò lè gbé wọn àlìjánà ajẹpọ gbọ́dọ̀ jẹ ẹtìkọọdún biljanan wa qawlun billisan wa amalun biljawari àdìsọkàn awo ìgbórí ahán fi ṣiṣẹ́ sí i yazidu wa yanqus àbí afẹ́sọ pé mani wa àti abubakar ọ̀dọ́gba bí abubakar ní Siddiq tí wọ́n dọ́gba wọn ọ̀dọ́gba imani wa àti Umar tí wọ́n dọ́gba wọn ọ̀dọ́gba wàláhì àbí imani wa àti malayika Jibril tọ́dọ́gba kọ́dọ́gba torí ẹ imani a máa lékún a sì máa dínkù kí ni máa lékún títẹ̀lé tọ́lọ̀ kí ni máa dínkù títàkù tọ́lọ̀ anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ní ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹni tó bá rí àìdánu yín kọ́kọ́ rẹ̀ yí padà kàyí lẹ́mi ẹ̀sọ́pẹ̀ tàbí lẹ́sẹ̀nẹ̀ tí o bá lágbára láti fọwọ́ yí padà kọ́kọ́ kan yí padà kàyí lẹ́mi ẹ̀sọ́pẹ̀ tàbí kọ́lbẹ̀ tí o bá lágbára láti fi ahọ́n yí padà kọ́kọ́ kan yí padà wàdẹ́ẹ̀lẹ́ka ọ̀bà àbùl ìmán fífọkàn yí padà ní ìmánì tó yẹn nípa àlè fi ìmánì ẹni tí ọfọwọ́ yí nǹkan padà wé tẹni tó fi ahọ́n yí padà àti lè fi tẹni tó fi ahọ́n yí padà wé tẹni tó fọkàn yí padà tọ́lá nàbì ní lẹ́yìn rẹ̀ o kò sí ìmánì mọ́. òun gan ni ìmánì tó lẹ́jù rìwáyà mi sọ pé kò sí ìmánì mọ́ lẹ́yìn ẹ̀. bákan náà nàbì sallallahu alaihi wasallam wọn ni la yazni zani hina yazni wa huwa mu'min. ولا يسرق السارق حين حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر شاربها حين يشربها وهو مؤمن wọ́n ní onízina oníṣezina lásìkò tí ń ṣe zina yẹn kọjá múmìnì ìmánì òfìlẹ̀ ntòfìyàn lẹ̀ ṣé ìmánì rẹ̀ wá gbangba nù àbó ti dínkù. bákan náà olè oníjalè lásìkò tí ń jalè lọ́wọ́ kó ti jẹ múmìnì ìmánì òfìlẹ̀ ńgbà tí ń jalè. ọ̀mùtí òní mutí lásìkò tí mu sí àyàfi kọjá pé ìmánì ti fi ilẹ̀ nígbà náà kọ́nà ń sànù wa eléyìí fi hàn wáyé pé ìmánì a máa lékún a sì máa dínkù yazidu ma sha Allah a máa lékún lódì wọn bọ́lá wọn bá ti ṣe fẹ́ wa yanqusu hatta la yabqa minhu shay' a sì máa dínkù títí tí òbí ní kun kankan nínú ẹ̀ mà kọ́nà ń sànù wa. wa khayru hadhihi al-umma ba'da wafati nabiyyiha Abu Bakrin wa sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam sọ́nà abiwá léèrè ta lọ́lọ́lá jù ta lẹ́ni àjùlọ jù abubakar là kọ́kọ́ lẹ́yìn náà umar lẹ́yìn náà usman radiyallahu anhu ọlọ́wọ́n bá kó yọnu sí wọn. hakadha ruwiya lana an ibn umar báyìí ni wọ́n ti gbà wá látọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma. ó ní. كنا نقول ورسول الله صلى الله عليه وسلم بين أظهرنا أوجني سما صباي نقول بسم بلاي إن خير الناس بعد رسول الله صلى الله عليه وسلم أبو بكر أما تقول تلو رجل لين النبي صلى الله عليه وسلم لأبو بكر وعمر أتي عمر وعثمان أتي عثمان ويسمع النبي صلى الله عليه وسلم بذلك فلا ينكره anabi sì máa gbọ́ kìí sì takò eléyìí túmọ̀ sí fáwọn tó lóore jù ní tani abubakar umar usman tabaare ni tí yọ dàrú sáàsì pé lè wà lórí àdìsọ́kàn tó dáa kò sí lórí àdìsọ́kàn tó dáa lẹ́yìn àwọn eléyìí ńkọ́ ta ló tún lọ́lá jù nínú ìjọ yìí lẹ́yìn náà lọ́kàn ali ibn abi talib àti talha ibn ubaydillah zubair ibn al سعد ابن أبي وقاص سعيد ابن زبير عبد الرحمن ابن عوف يعني كان تسكو تي أبرين يميوة تنتي ساديون على الجنة àti أبو Ubaida Amir ibn الجراح، jarrah gbogbo wọn pátá láwọn mẹ́wẹ̀ẹ̀wá tá a kà yìí kò sí ètò ọ̀tọ̀ láti jẹ́ àlééfà lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. àtiwárí èèyàn mẹ́wàá torí pé ó yẹ kí mùsùlùmí ọmọ àwọn eléyìí lórí tọ́mọ abiyọ́ léèrè èèyàn mẹ́wàá wò lànà ti sàdéhùn àlìjẹ́nà fún kótó kú àwọn làwọn tá a dárúkọ yìí torí pé yàtọ̀ sẹ́ni tí anabi ti sàdéhùn àlìjáná fún abọ́lọ́ ń sàdéhùn àlìjáná fún àdìsọ́kàn mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ pé ẹ gbọ́dọ̀ sọ pé nìkan wà àlìjáná ẹ yìí pé ẹ ràn ká àlìjáná fẹ́ni tó bá ṣe dáadáa ẹ sì ràn ká àforíjìn fẹ́ni tó bá ta ìdá tó bá jẹ́ mùsùlùmí àmọ́ pé lágbájọ́ wà àlìjáná tí ìbá sàn anabi lọ sọ bẹ́ẹ̀ yẹn sọ bẹ́ẹ̀ o torí di eléyìí àwọn èèyàn mẹ́wàá àwọn ẹni tó lóore jù lẹ́yìn àwọn eléyìí àwọn nínú àwọn sàbẹ anabi sallallahu alaihi wasallam àwọn náà ni gbogbo àwọn sàbẹ yòókù gbogbo àwọn sàbẹ yòókù pàápàá jùlọ àwọn ẹni tí wọ́n ṣẹ̀mí ní the fourth century of Islam láyé anabi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n ṣẹ̀mí gbà yẹn àwọn muhajirun àti àwọn ansọ àwọn ará maka àtàrà medina àwọn náà làwọn ẹni tó kírun sí maka tí wọ́n tún kírun sí baitul maqdis wọ́n ti kọ́kọ́ ń kírun sí Baitul Maqdis Jerusalem kọ́nà àbó tó pa wọn láti fún ọkọ̀jú sí Kaaba tó àwọn eléyìí ló lọ́lá jù lẹ́yìn àwọn eléyìí àwọn náà làwọn àwọn tó tún lọ́lá jù lẹ́yìn àwọn tó pẹ̀lú ànábì nígbà pípẹ́ iná ni wọn wàá tẹsẹ̀ ká wọn tó ṣe pé jọ́ kan àbíjọ́ méjì àbóṣù kan làwọn láǹfààní àti bẹ pẹ̀lú ànábì ń gbèsè ayé wọn kún tó kú àbí ká ànábì ò tó kú gbogbo wọn náà tàbí ni wọn tọ lẹ́yìn náà kí wọ́n á ní tọ́tọ́ sí wa pé ká máa ṣe fáwọn sàbí gbogbo wọn ká máa tọrọ kí ọlọ́run bá fún wọn ọ̀ràn yẹn lọ́jọ́ lórí wa pé ká máa tọrọ kí ọlọ́run bá fáwọn sàbí wọ́tẹ́kùrù fọ́bùlọ́ọ̀bù kọ́ ọ máa sọ àjùlọ wọn ọ̀gbọ́dọ̀ bẹnu àtẹ́lù wọn wọ́tẹ́kùfà ẹ̀ǹzẹ̀lẹ́dìhì kọ́ sọ ẹnu rẹ níbi sísọ nípa àṣìṣe wọn. yẹn ni kí ẹ wá ní dá ìpàdé kan lẹ̀ lórí àwọn sábẹ́ òkè kí ló ṣẹlẹ̀ náà láàrin muawiya àti wọ́n ti pé muawiya àti hasan ibn ali kí ló ṣẹlẹ̀ láàrin wọn bó níjà tó ṣẹlẹ̀ láàrin muawiya àti ali ta ló jẹ̀bi ta umar ibn abdulaziz radiyallahu anhu nígbà tí wọ́n bi léèrè nípa fìtínà yìí wọ́n ní tilka fitnatun asamallahu minha suyufana fala nudannisu biha alsinatana ó ní àdánwò ni tọ́lọ́wọ́n bá tọ́ ìdá wa ìdá wa òkópa ń bẹ̀ ẹ jẹ́ ká sọ ahọ́n wa ń bẹ̀ ká má dọ̀tí ahọ́n wa pẹ̀lú ẹ̀ gbogbo wọn tàbí ànábì ni wọn kí ni ká má ṣe fún wa radiyallahu anhu ọlọ́nkò yọnu sí wọn torí pé àwọn wà láàrin nǹkan méjì onílàdá méjì wà nù wọn onílàdá kan wà nù wọn ìyànjú ni wọn gbà ẹni tó gbìyànjú tíyànjú tiẹ̀ ṣe déédéé yọgbà tọ àwọn láàrin ládá méjì àti ládá kan àwa ń kọ́ láàrin ẹ̀ṣẹ̀ méjì àtẹ̀ṣẹ̀ kan torí ẹ̀ ló fi jẹ́ pé kẹlẹ́nu ọ̀sọ́ ẹnu rẹ̀ kò sáàyè fún wa láti wá sí ọ̀rọ̀ symposium lórí pé àwọn sábẹ́ yẹn ta ló jẹ̀bi ta ló járe àǹdẹ́ tó bá jẹ́ báyìí wọ́n sí ni tó bá kílọ̀kàn ó ti parí tó eléyẹn tiẹ̀ kàn ní pé radiyallahu anhum ọlọ́run ọba kò yọ ọ́nù sí wọn wọn náà gbọ́dọ̀ dárúkọ ẹnìkan náà àwọn sábẹ́ anabi sallallahu alaihi wasallam àyàfi pẹ̀lú dáadáa anabi ni idha zukira ashabi fa amsiku sẹ́nìkan máa ń sọ àìdá nípa àwọn sábẹ́ mi ẹ pa ẹnu mọ́ o ẹ̀yin ẹ má máa dá sí o ẹ má máa fẹnu arọ́pò ẹ sọ́ra o idha zukira ashabi bákan náà wa qala Sufyan ibn Uyayna. Sufyan ibn Uyayna ọ̀kan nínú àwọn àgbàfà oní man nafaqa fi ashabi rasulillahi sallallahu alayhi wa sallam bi kalima fa huwa sahibu hawa gbogbo ẹni tó bá sọ̀rọ̀ burúkú nípa àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam kẹ́ẹ̀mà kó nífẹ̀ẹ́ nù ni gbogbo ẹni tó bá sọ̀rọ̀ kọ̀rọ̀ nípa àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam kẹ́ẹ̀gbà pé onífẹ̀ẹ́ nù ni. وقال النبي صلى الله عليه وسلم قتل النبي محمد صلى الله عليه وسلم صحيح أصحابي كالنجوم wọn àwọn sàábì mi dàgẹ́ bí ìràwọ̀ ojú sámánì bí ayéhe mọ̀tẹ́dẹ́yìtùm ẹ̀tẹ́dẹ́yìtùm gbogbo èyí yòówù nu wa tẹ́ ẹ bá wà òkọ́sì ẹ ṣùgbọ́n báwo ni ọba ti dá tó tó bá ké rìn lẹ̀ irọ́ ni kọ̀tọ̀dọ̀ anabi wa ń àwọn kẹta ọ̀pọ̀ díẹ̀ nínú tíráì pẹ́yà látàrí yàní wọn ò ráyè láti tún yẹ tíra náà wò lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ sòwò mú kọjá pé irú àwọn àdéhìí báyìí wọnú ẹ̀ torí pé àdéhìí lọ́dọ̀ gbogbo olùmọ̀ nípa ilmul hadith ẹnu wọn kò lórí pé àdéhìí hadithun da'if la hadithun da'if albazzaru sọ pé la yasihu hadha al-kalam an nabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yìí ọ̀wà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ibn hazm ó ní maqdubun mawdu'un batil ó ní irọ́ àgbékalẹ̀ ẹ̀rọ ni kọ́dà ìbàjẹ́ ni so الإمام البيهقي وأن متنه مشهور وأسانيده ضعيفة لم يثبت في هذا الإسناد وأن أردت أن نرى أقبعي أقبع جمل ناوية ṣùgbọ́n náà tó gbà wá kò lágbára eléyìí fi hàn wá pípé àbálọ àbábọ̀ níta ti ń sọ látàárọ̀ torí pé ibi tá dúró sí ni ó ní pé kí ni jẹ́ àdìsọ́kàn tó dára àdìsọ́kàn tó dára òun náà ni gbogbo àdìsọ́kàn tá a ma sórí tó wá náà alukur'an tó sì wá nínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn tàbí anabi sallallahu alayhi wa sallam nítorí pé àwọn lẹ́ni tó ṣe kọ́lọ̀ ti jẹ́rìí dáadáa fún débi wípé ọlọ́run ló ń yọ́nú sí wọn. àwọn náà sì yọnu sọlọ ǹjẹ́ ẹni tọ́lọ̀ ti yọnu sí tó náà sì yọnu sọlọ lọ́dà jù láti wà wòkọ́sì fẹ́ni tó fẹ́ sórí ire ni abẹ́ni tí ọ̀ma nọ́mbà lé ara rẹ̀ á rí i pé ọ̀nà àwọn sàábì lọ́dà jù àdìsọ́kàn tí wọ́n sì kú lórí rẹ̀ lọ́yẹ kí mùsùlùmí ọmọ dùn eléyìí fi hàn wá lédè sókè wípé àtúnṣánná tàṣánná ní tí wọ́n gbà lérò pẹ̀lú àdìsọ́kàn dáadáa àdìsọ́kàn dáadáa ona náà ní ká gbọ́ alukur'an yìí sunna anabi sallallahu alayhi wa sallam yìí ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàbí anabi wa muhammad sallallahu wa sallam ni wọ́n nka ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ara rẹ̀ branches lóríṣiríṣi ìtòsí fún àfàǹsì analysis lórí wọn lọ́kọ̀ọ̀kan ọlọ́wọ́n bá là ń bẹ̀ pẹ̀lú àwọn dara rẹ̀ ètí máa mú yàn sórí rẹ̀ láyà tàlùkìyàmà ọlọ́run ọba kó dé wa aládé rẹ̀ ìtakò tauhid tí máa sọ yàn tó lórí ibú láyà tàlùkìyàmà ọlọ́run má sàdánwò fún wa ètò ti dá nínú bá ń ṣe ń sẹ̀sìn ọlọ́run ọba má bàjẹ́ ètò kù díẹ̀ káàtó ọlọ́run ọba ń bẹ̀ ọ́ pẹ̀lú agbára rẹ̀ àti pé wọn nìkan náà lẹni tó tó fẹ̀yìntì à ń bẹ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم أيوة. ọlọ́run jẹ́ gbogbo àpapọ̀ yé wọ́n ṣe ṣàlàyé fún wa bí wọ́n ṣe ṣàlàyé fún wa lọ àmì. inṣàlá ìtura ìtura àwọn àtàbá ní ìbéèrè both from brothers and sisters ọjọ́ kí àkọ́wá ọjọ́ kí àkọ́wá inṣàlá. also à ń gba àwọn bí àwọn àwọn ní àwọn announcement wọn fún wa. raise those kind of questions as in from us. So one piece of our hand shows that have questions. I will just answer one. Let's stop. One, two, three, four, five. Inshallah. One, two, three, four. Number one. gbogbo ọ̀rẹ́ lè ṣe mú àdúrà pé èèyàn mú máa mú ra ṣé àyè tí wọ́n pé bákan náà bẹ̀rẹ̀ máa pé òun ti àti búra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀. alhamdulilayi kéèyàn fi àwòrán ìbúra gbogbo ẹni tó bá fi àwòrán ìbúra àbílẹ̀ rẹ̀ gbà lérò pàṣípà alukur'an tó gbà lérò pẹ̀lú rẹ̀ ni alukur'an tó ń kọ sí inú ìwé tí wọ́n ti ṣe tàǹfì àwọ̀ tàǹfì ráàpù ẹ̀ sílẹ̀ yẹn ló dúró ra ni àbí ń tó gbà lérò ní fi ọ̀rọ̀ lọ. ẹ̀ńtúbáyé kí n túgbà lérò pẹ̀lú alukur'an tó fi gbóra ni pé ọ̀rọ̀ náà wọn ni ò sí problem bẹ́ẹ̀. àwọn tó bá kí n túgbà lérò pẹ̀lú àlùkùránì yẹn làwọn pépà tí wọ́n kọ àlùkùránì sí yẹn eléyẹn kò tọ́ tó yé wa yẹn pé tó bá sọ pé wàlùkùránì yóò jẹ́ pé n túgbà lérò ni pé ọ̀rọ̀ ọlọ́run fi kúra títí pé wọ́n mọ́sáf mọ́sáf ní ìtàn kọ̀ọ̀yàn pépà tí wọ́n báyìí. tó bá débẹ̀ tí ẹ̀ bá sọ pé yàtí ń kọ́ àbí tọ́ha àbí kúlọ̀ àwòrán bìlfẹ́lẹ̀ tẹ̀bẹ̀tì ẹ̀dẹ̀ fún fi búra. wọ́n sọ pé kò burú ó pè ńgbà tó bá ṣe pé èrò rẹ pẹ̀lú rẹ ní àná pé ọ̀rọ̀ ọlọ́run fi ń búra. ṣùgbọ́n kẹta kan béèrè ni pé kí ló dé tó fi sẹlẹ́kì àwọn ètò fi búra yẹn yàtọ̀ sómi kí ló dé tó fi sẹlẹ́kì yàtọ̀ tó select peter batiada ṣùgbọ́n ọlọ́run gbogbo ẹ̀ náà. Number two, Sean. My question is, bẹ́ẹ̀ kọ́ àbí wọ́n ní pé ẹjọ́ pé àìsàn kan ní ọmọ àwùjọ náà àti kàkùnrin kan ní ọmọ náà. Wọ́n wá béèrè pẹ̀lú béèrè béèrè pé ṣé àwọn àfáà fẹ́ pé lẹ́yìn tó bá ti wọ́n àwọn aṣèwọlé tó máa jáde láti fi sàárè wọn pé ṣé irú àwọn báyìí sáàlè kọ wọn ní ọmọ àdúgbò náà lọ́dọ̀ kọ lọ́wọ́. alhamdulilayi a sọ pé àlékún ẹnìkan ló máa jẹ́ náà a sọ pé àlékún ẹnìkan ló máa ná ṣùgbọ́n àbọ̀lọpọ̀ ẹnìkan kan ló máa lè jẹ́ náà àfẹnitọ́ lọ àbánabi sọ̀rọ̀ bá àṣẹlá pé ló máa lè jẹ́ náà àti ẹnìkan kan ló máa ná àyàfẹnitọ́ lọ àbánabi sọ̀rọ̀ bá àṣẹlá pé ló máa ná torí ẹ nìsín á sọ pé wàláàlì Abu Lahab ọmọ anáni Abu Jahal ọmọ anáni fìràhùnà ọmọ anáni ṣèpọ́n ọmọ anáni torí pé aláwọn ẹ̀rí látọ̀dọ̀ lọ àtànábì sọlá sọlá tó jẹ́rìí sí pé ọmọ aná làwọn eléyìí. a ti jẹ́rìí pé Abubakar ọmọ àlùjànnà yìí. عمر ọmọ àlìjánà yìí Usman ọmọ àlìjánà yìí Ali ibn Abi Talib ọmọ àlìjánà yìí Sa'd ibn Abi Waqqas ọmọ àlìjánà yìí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ẹlẹ́sìn nìkan ìmọ̀lẹ̀ wa jáde láti inú sàárè rẹ̀ tẹ́lẹ̀ yóò tó láti jẹ́rìí kọ́ màlìjánà kò tó kò tó láti jẹ́rìí kọ́ màlìjánà yìí nítorí bẹ́ẹ̀ mà bóyá mọ́lẹ̀yìn àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá àbí èsù ńlọ́fẹ́ mú ẹ̀yìn ní ìgbàgbọ́ burúkú kàdé torí délé tọ́ba jẹ́ ní ilé ilé ìmálẹ̀ tó jáde láti sàárè rẹ̀ ẹ sọ pé ẹran kan dáadáa fún lọ́dọ̀ lọ àmọ́ kọ́ máa lè dáná ní kàlá náà. Question number two. gbogbo àwọn ahlus sunnah ni wọ́n wà lójú ọ̀nà tó tọ́ àbẹ́ni tó sì nànà ń bẹnu ahlus sunnah ẹ̀yin ò jẹ́ ahlus sunnah pọ̀ ọ̀nà tó tọ́ torí pé kí ni lójú ọ̀nà tó tọ́ tí wọ́n bá ti sí lójú ọ̀nà tó tọ́ aládàádáalẹ̀ ṣùgbọ́n gbogbo èèyàn ló ń pera rẹ̀ ní tàwa hàn náà là ń kà díẹ̀ díẹ̀ nínú tíra yẹn kìí ṣe pé kí signboard àbí kò ṣe badge àbí kò ṣe letter headed paper láti fi hàn fún làálù súnà kullun yadda'i ittisalan bi Layla wa Layla la tuqirru na bi dhaka gbogbo èèyàn máa fọwọ́ ya pé Layla tó lọ́gbà obìnrin kan ọgbà tó tó but Layla ọgbà fún wa nítorí ẹ gbogbo wọn sọ pé alùsùnà lọ ẹyẹ ẹsẹ kálukú wò tàbí ń tẹ̀lé súnà nǹkan tó bá gbé ń tẹ̀lé lódodo kò lè sí lórí ìsìnà torí ẹ ló fi jẹ́ pé súnà anábì sallallahu alaihi wasallam ọ̀nà ni kéèyàn máa ti bá anábì ṣe kéèyàn máa tẹ̀lé lánàá kéèyàn máa ti kò lè kó jẹ́ àjọ kan náà alùsùn náà. Now. Question one. Wọ́n ṣe ìgbésí ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé alhamdulillah ẹni àwùjọ tá a wà èèyàn lè fẹ́ kó ṣe olùtọ́jú aláàárẹ̀ ní anọ́fìn lóbìnrin wọ́n sì tú láti rẹ̀ kó múra lọ́nà tí ọba islam kí ni islam rí sí alákòlè hàl kò dájú máa tú láti tí wọ́n tú láti wọn wọ́n tíkẹ́tì náà síbẹ̀ ni. mà tó tó sẹnu sí inú òsì kù tó sẹnu ẹ bá kù ẹ bẹ nà béèrè tọkùn. alhamdulilayi anabi sallallahu alaihi wa sallam ní àwọn olùwàgbọ́ òdodo rí fún ọkọ̀ sí mẹsẹ̀lì dájá lórí pé káfíìr kèfèrí àìsàn pé ìgbéǹda alùpùpù ní dé bá àwọn kan àfàwọn èèyàn bú ẹ̀yàtọ̀ ń bẹ láàrin méjèèjì inú àmì gbígbìndé àkùyàmà súnmá ẹni dídé màsíhì dàjà kéésù nǹkan ẹni dídé gbìndé àkùyàmà àwọn olùgbàgbọ́ òdodo sì tún wà bọ̀tíjọ́ tí gbìndé àkùyàmà bá dé kò ní sí olùgbàgbọ́ òdodo ma torí ẹ̀ ló fi dọ́kọ̀ ànábì Ìsá náà bẹ́ẹ̀ ń gbà náà ànábì Ìsá ni ọ̀pá sọ eléyìí túmọ̀ sí wípé rírí Masihi Dajjal kò túmọ̀ sí pé àwọn kèfèrí nìkan ní ọ̀bẹ láyé ń gbà náà àwọn mùsùlùmí náà ọ̀bẹ láyé sọ débi wípé ànábì sallallahu alaihi wasallam ní gbogbo òlu ní ọwọ́ àmọ́ kò ní rí Mákà wọ̀ kò ní rí Mẹdínà wọ̀ tó bá dé Mẹdínà àdúgbò kan bẹ tí ń jẹ́ Jurf ní Mẹdínà ibẹ̀ ni ó dúró sí i anabi aláwọn munafiki seventy thousand wọn jáde nu Madina lọba wọn lọ bọ ga wọn tọ nítorí pé Madina tẹ́rì yẹn anabi ni tẹ́ǹfì xabata ha kàmá tẹ́ǹfì naaru xabata alhadi ìlú Madina ìmà léyìn àkókò nù rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀wèrè tí àwọn alágbẹ̀dẹ máa ń lò yẹn tí wọ́n fi fẹ́ náà yìí. gẹ́bí ṣe ma lé dọ̀tí kúrò lára rẹ̀ ni Madina ma lé àwọn èèyàn púpọ̀ nù so èèyàn seventy thousand wọ́n jáde lọ bá lóde rí torí de eléyìí àwọn ẹni rí wọ́n jẹ́ múmìnì wọ́n rí kí wọ́n kọ́ sí lórí pé ni yóò sì àti yóò so tó ń dé kò ní kú torí pé gbẹ̀ndà òkèèyàn tó bá dé ànírẹ́ ni sọ pé Allahu Allahumma bẹ́ẹ̀ lànàbì sọ onísẹ́ni tó pè Allahumma táwọn kan àwọn èèyàn búlókù nù kọ́ náà sànù. ẹ̀dọ́kọ̀ lórí dàjà níbẹ̀rẹ̀ kan tún bèrè kékeré ṣé dàjà ṣó lè kí òkú ṣe tó dúdú tẹ́lẹ̀. alhamdulilayi wọn ní pé dàjà ó lè jókòó tó ti kú tẹ́lẹ̀ dìde àbí ó lè jí dìde. ẹ nínú àdánwò tí anabi sọlá ń sọ pé yọ yọ yóò tún jiyàn yọ yóò jiyàn so ẹni tó ti kú tẹ́lẹ̀ àti ẹni tó pa ní ìsìn ṣébó kú láwọn méjèèjì kò sí kò sóòkù gbígbẹ kò sóòkù tútù so nítorí àdánwò kọ́nà ọ̀sán náà ni ó sì jẹ́ kó sí àwọn ẹni tó sì lọ́nà lọ́nà ah! ìyẹn pààyàn ó tún di àdáwò láńbẹ̀ńbẹ̀ ọlọ́run kọ́ sàánù wa. sòṣùgbọ́n ànábi sallallahu alaihi sọ fún wa pé fìtínà kan tún ju Masihi Dajjal lọ ọba àwọn lẹ́rù lórí iwájú Masihi Dajjal lọ kíni ànábi ni ash-shirkul ìṣẹ̀bọ sọ́là ńlẹ́bọ tó kéré kíni kárìmì ànábi lọ́gbọ̀n lẹ́rù. lórí iwájú màtí ìdájàl kan lọ ẹ sì rí pọpọlọpọ nu wa kọ́ lọ́n sànú kárí mi náà ní lọ́sàn kárí mi náà ní lóru bọ́bá sọ̀rọ̀ kárí mi bọ́bá dìde kárí mi bọ́bá jókòó kárí mi wàlà hàwùlà wàlà kó wàtà ìlà ìlà kò sí tọ́sẹ̀ kò tó ṣe nítorí tọ́lọ̀. àwọn oníbèrè wọ́n béèrè pé ìgbà tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa kìyàs lẹ́ǹkan wọ́n ní pé kí la lè sọ ṣáàlì sọ pé kìyàtù náà wọ̀ gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ní ìjáde three days ìjáde twenty one days mọ̀ pé èèyàn náà kú ìṣọjọ́ mọ́ a lọ sí jamia àti à ń ṣe ibc ten days àti pé tí ó bá rí bẹ́ẹ̀ ń pé ṣé ó tọ́ kí a bá wọn lọ́pọ̀ kájọ máa gbé kájọ máa propagate dáhùn. alhamdulilayi ẹni sẹ́yìn náà lè ṣe kìyàs pẹ̀lú àwọn sẹ́sọ fún àwọn ṣe jáde ọlọ́jọ́ mẹ́ta jáde ọlọ́jọ́ mẹ́wàá jáde ológójì ọjọ́ jáde olóṣù mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́yìn náà lè ṣe kìyàs pé IBC tẹ̀sí ẹjọ́ mélòó kìnnì kan ẹjọ́ mélòó sẹ́yìn náà lè ṣe abẹ́ lè ṣe ẹ̀ ń tó lè mú yín ṣe kìyàs ọ̀nà nìkan jẹ́ pé jáde ọlọ́jọ́ mẹ́ta lẹ́rìí. ìjáde ológójì ọjọ́ lẹ́rìí látọ̀dọ̀ ọlọ́run àbánabi ìjáde olóṣù mẹ́ta lẹ́rìí kò lẹ́rìí torí pé kìíyà tí wọ́n ti ṣe kìíyà nínú ṣẹ̀ríà àfi jẹ́ pé nǹkan alákọ̀ọ́kọ́ lẹ́rìí àbí òye wa kí nǹkan alákọ̀ọ́kọ́ lẹ́rìí ẹtú fẹ́ fi wé méjèèjì ọjọ́ ṣubú ni tó àwọn ẹlẹ́bi léèrè pé hatu burhanakum ala tahdidi tilka al-ayyami bima haddathumuha bihi in kuntum sadiqin ẹ̀yin ni kẹ́ ẹ mẹ́rin wa lórí ijọ́ mẹ́ta ogójì ọjọ́ oṣù mẹ́ta tẹ̀bá jó lódodo ẹ̀mú alátọ̀dọ̀ lọ bitọ́lọ̀ ti nà jáde ijọ́ mẹ́ta ẹ̀mú alátọ̀dọ̀ anabi bitọ́ anabi ti nà jáde ogójì ọjọ́ ẹ̀mú alátọ̀dọ̀ lọ àti anabi bitọ́lọ̀ ti ní gbogbo ẹ̀ bá bọ́ mọ́ ọ mẹ́jọ oṣù mẹ́ta ọ ẹ bá rí lẹ́yìn mú wa ìgbà náà síra wọn náà. nípa ìbéèrè náà lọ wọn ní. eléyàn túmọ̀ sí pé kẹ́ ẹ má jáde IBC tẹ̀ ń o ṣe. ẹ má bá wọ́n ní nípa ìbéèrè yẹn náà náà wọ́n ní èyí pé kágbàyàn pé èèyàn lè fi ìmọ̀ ìmọ̀ náà lè jẹ́ kí wọ́n wá mọ̀ kó jẹ́ àtúntọ́gà tó jẹ́ pé ìmọ̀ wáìmọ̀ ìbádà ìyẹn náà kọ́ nígbà tí six nǹkan mọ́. bèbá wọ. bíi bẹ́ẹ̀ bíi two years àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé pé ẹ̀kọ́ tẹ fẹ́ kọ́ lẹ́ẹ̀kọ́ wọn lọ́dún mẹ́ta lẹ́ẹ̀kọ́ kọ́. ilé kí o ilé kí àwọn. ilé kí o yunifásitì náà wọn lọ́dún mẹ́rin ọdún márùn-ún ìpè ẹ̀yin náà mẹ́rin wá àbí ẹ̀kọ́ ni tẹ̀ bá ní tẹ̀ bá ní káwọn ọmọ jáde mẹ́ta àwọn ajáde ogójì ọdún oṣù mẹ́ta ẹ̀yin náà mẹ́rin wá thirty six ẹ̀kọ́ sí ọdún mẹ́ta thirty six ẹ̀kọ́ sí oṣù mẹ́fà ṣé yàtọ̀ ń bẹ láàrin wa bí ó sì yàtọ̀ ṣé yàtọ̀ ń bẹ àbí ó sì yàtọ̀ yàtọ̀ ń bẹ nítorí pé ẹ̀yin sọ wípé jíjáde tẹ̀yìn jáde yẹn ẹ̀yin rí nǹkan lọ́mọlẹ́sẹ̀ irọ́ sì ni. ẹnijọ́ mẹ́ta mẹta ẹrẹ́ rírọ́ mu wa àwọ̀ wa yẹ mẹri máa mẹ́rin wa fún yẹn lọ́ọ́ ẹ̀kẹ́ mu wa tẹ́yìn bá mu àwọ̀ wa fèsì hmm, tẹ́yìn bá gbàgbọ́ ni kó dìde kọ́ mẹ́rin rẹ̀ wa o kèsè mi ní bá mu wa o wọ́n mẹ́rin jọ́ mẹta wa wọ́n rírọ́ kan lọ́mọ lẹ́sẹ̀ tó gójì ọjọ́ wọ́n rírọ́ kan lọ́mọ lẹ́sẹ̀ tó sùn mẹ́ta rí nǹkan kan lọ́mọ wá pè ní ìbáàdà. wọ́n rí tíjọ́ mẹ́ta wọ́n rí nǹkan kan lọ mọ́lẹ́sẹ̀ ní onímú torí pé òfin sẹ́rímà ó lòfin bófin rẹ̀ ti wá lè yọ máa ń sọ sẹ́yìn bá gbàgbọ́ ẹ̀yẹn sọ fún mi kémi wá fèsì. àmọ́ ní sọ pé àánú ni kọ́mọ́ àjẹpín ká àwọn lẹ́rìí wọ́n lẹ́rìí fógójì ọjọ́ irọ́ ni wọ́n lẹ́rìí èmi pè rọ ẹni tó bá ní kèsì rọ kó dìde kọ́sọ́ wọ́n lẹ́rìí fóṣù mẹ́ta irọ́ ni ẹ wá máa gbọ́ o kèsì lè lọ́jà o etí ń bọ̀ lẹ́yìn rẹ̀ lọ́jà o wọ́n wá ní gbogbo ń dáhùn ẹsẹ̀ yẹn ẹ̀sìn ni àti pé tíjọ́ mẹ́ta bá di mẹ́rin sẹ́mọ̀ kó lè léwu àbí ẹ̀kọ́ ni torí jọ́ mẹ́ta ni wọ́n pè tí wọ́n bá sọ di mẹ́rin tó léwu àbí ò léwu ìjọ mẹ́ta tó bá ti kù tó bá ti jọ méjì tó léwu àbí ò léwu ogójì ọjọ́ tó bá ti jọ mọ́kàndínlógójì tó léwu àbí ò léwu tó bá ti jọ ìjọ ó léwu àbí ò léwu oṣù mẹ́ta tó bá oṣù mẹ́ta díjọ méjì sétí ẹ pé kò pé títí ẹ bá léjọ méjì ńkọ́ o ti fi o ti jáwé sóbì wọn ìpè kọ yẹ tọ gbogbo eléyìí wọ́n ń pè ẹ̀sìn ni torí pé kọ̀tọ́kù fífún kọ̀tọ́kù dínkù ta ló wá sọ pé tó bá wọ yunifásitì yọ máa lọ́dún mẹ́rin ló fi kẹ́kọ̀ọ́ tó o bá fèlì kò lè di mẹ́jọ o lè di àbí ó lè di ọlọ́mọdé ó ti máa lọ o. náà tọ ẹ̀yin náà ti máa ti máa fà ọlọ́mọdé á rí ma. nítorí délé yìí ó túmọ̀ sí pé ìyàtọ̀ ń bẹ àbí èsì yàtọ̀ ìyàtọ̀ ń bẹ eléyìí ti yíyan ètò ni wọ́n ń pè tilé ẹ̀kọ́ ètò ni wọ́n ń pè Islam kò tako ètò so ṣùgbọ́n ti yín ètò tó jẹ́sìn ńlẹ̀ pé ètò kìí sì jẹ́sìn àfikọ́ lẹ́rìí nínú ẹ̀sìn ẹ̀wà rẹ́rìí mú wa. ẹ̀rí tẹ́ mú wa kò múnádóko ni ò fi jẹ́rìí o torí kẹ́ bẹ́ẹ̀ ṣe ibi tá a máa wa nínú tíra tá a bá ń sàlàyé fún wa wọ́n mú àdìsí wa àgbègbè àdìsí yàn fẹsẹ̀ rìn lẹ̀ sáàdìsí o bá ti fẹsẹ̀ rìn lẹ̀ sáàlì mẹ́rin mẹ́ àlè mẹ́rin mẹ́ tó ilé ìjẹ́bù sí jẹ́. omi sùn bẹ́ẹ̀ wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé nìsín táwọn náà bá ń ṣe dánilẹ́kọ̀ọ́ àìgbọ́dọ̀ abẹ́sẹ̀ kìtàbù tòhí kìtàbù tòhí àfẹ́sẹ́jọ́ àtìní abẹ́sẹ̀ eh, wọ́n ti pè eh, wọ́n ti pè akíndẹ́tù wa sọ̀tẹ́yà abisijọ́ kìnnì kan eh, tẹ̀síìr abisijọ́ kìnnì ta ló ní kẹ́yìn òfìsì àbẹ́ ẹ̀kọ́ ni tó wọ́n á wí pé ta ló ní kẹ́yìn òfìsì àwọn aṣọ pé táwọn aṣọ pé tá a bá ṣe tọ̀wọ́hídì níjọ akíndẹ́tù wa sọ̀tẹ́yà tá láti tó yé wa ó yé àbí òye. alhamdulillah tó di de àwọn ti sọ pé sẹ́rí gbogbo nǹkan tí àwọn èèyàn ń ṣe yẹn wà la bọ́tẹ́ lómi ò tó lónà fi ń ṣe ẹ padà sínú àwọn òwe tán kọ fún gbogbo orú àwọn ìjáde yẹn ẹ rí kó ní principles àwọn principles tán mú àyẹn kì í jẹ́ principles nù sẹ́rí àfikọ́ lẹ́rìí kò tó múnádóko fún wa kí ìyẹn gbọdọ ṣèwádìí kí wọn máa jẹ kọkàn lọ lu gbèsè ayé rẹ lásán ń wọn máa tó a lu years forty years ń ìranu kan ó tún apadà wá ríran bóyá tún kú tó fi kú kọ́lọ̀ ọ̀bọ sànù wa ìyẹn tọ́lọ̀ bá kọ kó tún ríran nù ṣé tí ti fi Senhor, que Alhamdulillah. àwọn mẹ́rin sọ pé yóò bímọ. Àmẹ́rin sọ pé yóò bímọ. bó ti ṣùgbọ́n sẹ́mi àpá nàbí yìí sàn gàgà alayhi salatu wassalam sẹ́mi kẹ́ni ká ti parọ́ kó ní òun sì ti padà wá sẹ́mi kẹ́ni ti parọ́ rẹ̀ ẹni náà ahamad ó ti parọ́ rẹ̀ kó lànàbí ti padà dé sọ àmọ́ kìí ṣe léyìn o òpùrọ́ kan lé léyìn o kìí sọ ànábì sọ òdodo ń bọ̀ ń bọ̀ ànábì sọ bí tí o ti sọ kalẹ̀ ní bí ti sọ kalẹ̀ ànábì sọ. sallallahu alaihi yẹn sẹ́yìn pé ibi tó sọ̀kalẹ̀ mi ní India kò ti sọ̀kalẹ̀ tiẹ̀ wọn bì í. Naam. Àwọn ìbéèrè ṣe pé kí ló dé ta fi lo àbí ọlọ́ fáwọn tàbí tàbí ẹ pé ṣé a lè kí ṣé a lè lo wájà alhamdulilah ẹni sáàlì ló karramallahu wajha fún ali ibn abi talib ètò wọn ni sayyidina ali sẹ́yìn gbọ́dọ̀ méjì yẹn gbọ́dọ̀ méjì yẹn nínú òfin ṣẹ̀ríà wọn kì í lò wọn bẹ́ẹ̀ fún ali nìkan àbíkọ́jà mi pé ṣí àlè yẹn kẹsàn pé allah wájú àwọn fún sayyidina pé àwọn sábẹ́ yòókù eze sẹ́yìn dìnnà àbí kí ló dé sẹ́yìn àti yàtọ̀ láàrin nǹkan méjì tọ́jọ́ ra wọn torí pé wọ́n gbé ẹwà yìí sókótó wọ́n gbé èyí ní kì í kan náà mà torí gbogbo wọn ẹ̀hẹ́n inú kẹ́kọ̀ọ́ fún gbogbo wọn pé dìnnà pé ọlọ́run ọba kó ṣe àpọ́nlé ojú ẹ̀ ẹ ṣe fún gbogbo àwọn sàbí lápapọ̀ àmọ́ pé nìkan yàtọ̀ sẹ́nìkan ẹ gbọ́dọ̀ mẹ́rin wá mi tọ́lọ̀ ti sọ pé kẹ́ ẹ sọ fẹ́ẹ́ nìkan pé karramallahu wajha kò sì sí radiyallahu anhu ẹni gbogbo wọn kò sí yàtọ̀ láàrin wọn. káwọn máa dẹ́nìkan yàtọ̀ pẹ̀lú karramallahu wajha àmì pé ṣíà ni èèyàn ọlọ́kọ̀ sàmì wa. sẹ́ẹ̀tì máa ṣíà àwọn ni rawafid rọ́fìbọ̀ ni wọ́n orúkọ wọn gangan ni rọ́fìbọ̀ àwọn ń túnra wọn ṣe sẹ́yìn mọ́ pé èèyàn kan tí máa ń ṣe kàtàkàtà ìpera rẹ̀ ní ìpera rẹ̀ ní kóbókóbó sọ àwọn pera wọn ṣíyà bọ̀tọ̀ orúkọ wọn lódodo ni rọ́fìbọ̀ rọ́fìbọ̀ àwọn ìtọ́ kọ àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam àwọn làwọn ṣíyà yẹn àwọn máa ń láàánú àwọn tàbí ni wọn máa bú wọn wọn máa ṣépè fún wọn torí ẹ̀ gbogbo tàbí tẹ bá ti rí kílẹ̀ sọ radiyallahu anhu kọ́dà àwọn iṣẹ́ àtẹ̀sùnrí yẹn àwọn tún gogire kọjú ewé tẹ́ ń bá ń ka àwọn síra àwọn tó máa mú àlè wá ẹ̀rí tí wọ́n sọ pé aleyhi salam irú ìta àmọ́ wípé àwọn anábì yẹn aleyhi salam gbogbo ìta máa ti mú àánú àwọn ìmáàmù àwọn ní aleyhi salam ìmáàmù wọn kejìlá wá wà tí wọ́n lọ sọnù ọjà bọ́ lẹ́yìn ìyá rẹ̀ àwọn akónú kòtò láti nǹkan bí one thousand three hundred and something years ago ẹ́n wọ́n ń bẹ lẹ́nu kòtò rẹ̀ tí wọ́n ń sunkún jojúmọ́ ní Iraq ike kọ́ jáde kòtò rọ́ tẹ̀sánmá tí wọ́n mú kọ rẹ̀ àwọn akọ ayin wọ́n kọ ayin kí ni tuma rẹ̀ ajjalallahu buhura ọlọ́dún tó tètè yọjú ọlọ́dún tó tètè ẹ wò láti one thousand three hundred years kọ yọjú ọlọ́dún tó tètè yọjú tó ní wọn ayọjú tó ń torí de la àwọn rọ́pìkọ̀ ni màá ń ṣe báyẹn àní sọ pé karramallahu wajha ọ́ wá tẹ̀lẹ̀ pápá kan nínú àwọn afá súnà tán ti kọ̀wé síwájú wọ́n ṣe irú rẹ̀ à ń bẹ lọ́n kọ́mọ jẹ́ pé àmì pé wọ́n jẹ́ ṣíà rẹ̀ náà. ẹni ojúbẹ ni ẹni tó ẹni tí ẹ sọ fún Áfíríkà máa tẹ̀lé àkọ́kọ́ àti súnà sọ̀rọ̀ àyè òṣèlú wọ́n ní ẹni tó lé fún nínú tó lé fún un tó ní gbàgbọ́ ní Quran àti Sunnah ìwé kí àwọn àtẹ̀lé wọn pé kí ni ìdájọ́ tí ẹ kí wọn ṣe kórè náà wọ́n dẹ́ni pé kí ni authenticity àti ti fàákó ní kọ́bílà ansa táàbù lóní. nǹkan béèrè alákọ̀ọ́kọ́ yìí o ẹni tí ẹni tí ò ní gbàgbọ́ sí alukur'ani àti Sunnah mùsùlùmí ni àwọn kò kò nígbàgbọ́ tó pé kò gbà kó wọn kó tó bá wà nù àlùkòrán. àpá gbọ́dọ̀ tẹ̀lé kò ní di mùsùlùmí àti kọ́ gbàgbọ́ ẹ sì ní mùsùlùmí. alhamdulilayi so kò ní jẹ́ mùsùlùmí àti kọ́ gbà wọn gbọ́ pé èèyàn gba èèyàn gba gbogbo tó wà nù àlùkòrán ni pé òdodo ni àti gbọ́dọ̀ tẹ̀lé kò gbàgbọ́ kò ṣe mùsùlùmí ó dìgbà tó bá gbà wọn gbọ́ ẹ wá ní báwo ni àdéhìsì tí wọ́n máa ń kà ju alẹ́ sí láti kéékèèké fáàrí fún ni kọ́bùlà ń dáàbò lóní wọ́n máa ń lẹ́mí àrífù ní ìgbàgbọ́ ìfọ̀ ìyàbò ní àmàládìjà nẹ́bí sọ̀rọ̀ àlùsọ̀ àmà ládìjà nẹ́bí wa Muhammad sọ̀rọ̀ àlùsọ̀ náà. Thank you àwọn wo ni wọ́n kọ́kọ́ wọ náà tó wọ àdéhùn. alhamdulilayi wọn làwọn wo ni wọn kọ wọ náà fún tó wà lùdánà ọlọmọdé àmà ọlọmọdé àwà lùdánà tààràtà títà títà kọ́kọ́ wà lùdánà láì wọ náà ọlọmọkò fún wa dé kọlọ wa sànù wa àwọn tí ò wọ náà fún tó wà lùdánà àwọn náà làwọn mùsùlùmí tí wọn kú ní múmìnì tí wọn kú mùsùlùmí ṣùgbọ́n tó ti kí wọn láwọn àtìsí àwọn àtìsí wọn. wọn ò tí ì sàfọ̀mọ́ fún wọn lórí rẹ̀ kó tó di pé wọ́n kú torí pé láyé gbogbo tí ń dùn mọ́ wa ní máa ṣẹlẹ̀ sí wa lójoojúmọ́ èèyàn kọsẹ̀ ẹ̀gbọ́n ogun yẹn lẹ́sẹ̀ èèyàn fọwọ́ lọ́ wa mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo eléyìí ọlọ́run bá fi ń pẹ̀sẹ̀ rẹ fún yàn. ẹlòmíràn wà á ṣẹlẹ̀ pé ọlọ́run ti pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ fún un látàrí gbogbo irú àwọn nǹkan tí ń ṣe yìí kó tó di gbókù. tí ó di lọ́la àlùkìyàmọ̀ tí ó wà lìjẹ́ náà tààràtà. àwọn míì sì wà tó ti pín ọlọ́run ọba kò tí ì fọ̀ wọ́n mọ́ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wọn kó tó di kí wọ́n kú láyé bì. torí ẹ̀ náà yẹn ó ti wá náà

inú tí wọ́n máa fi fọ́ yẹn máa ń jọ pé dàlùkì àmà náà níná ọlọ́mọṣẹ́ wa lọ́mọ náà tọ́ba wa ti jìyà tó tó di wọn ẹsẹ̀ rẹ̀ kò ní máa bẹ́nu náà láéláé nítorí bá anabi sallallahu alaihi wasallam wọ́n ní ẹni tí ìmánì gẹ́gẹ́ bí ọmọ anágún tó kéré gidigidi tí ń bẹ ní ọkàn rẹ̀ kò ní máa bẹ́nu náà láéláé ẹni pé tó ti jìyà rẹ̀ tán ìmánì rẹ̀ wọ́n ti torí rẹ̀ sọ́sàlì jẹ̀nà. ó oríire gbogbo ẹni tó bá kú mùsùlùmí gbogbo ẹni tó bá kú mùsùlùmí gidi ó oríire wàláhì kọ́kọ́kọ́ wọ nánà kò ní í ṣègbè sínú ná yọ padà wà lìjẹ́ nànà. ṣé ó oríire àbí kò kú oríire? à okú oríire o èèyàn kọ́kọ́ oríire ni Is collective dua not allowed in Islam? Also, using counting beats that is tẹ̀síbà is illegal. Alhamdulillah, kápéjọpọ̀ ṣàdúà collect collectively bidia ọtakùlà nà nàbì wa Muhammad sallallahu alayhi wa nítorí wípé wọn àtẹ̀tẹ̀ máa ṣàdúà ànábì gangan lọ́kọ́ wa bá ti máa ṣàdúà. bọ̀dà ànábì sallallahu alaihi wasallam kò sí bẹ́ẹ̀ àwọn sábẹ́ rẹ̀ ò sí bẹ́ẹ̀ àti sọ wípé al-kitab wa sunnah ala fahmi salaf as-salih kùránì àti sunna lórí àgbọ́yé àwọn sábẹ́ lọ́wọ́ àti àwọn sábẹ́ ò ti gbọ́ ibẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ kí ara abẹ́ máa ṣe. ẹ àwọn èèyàn gbọ́ lárúbáwá ni táwọn ní kálukú ọmọ lọ dájú ẹ sí yọ máa ṣe pé àwọn sábẹ́ náà bẹ́ẹ̀ làwọn náà rí torí pé àwọn náà mọ̀ òfin ẹ̀sìn Islam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi sọlá àṣẹlẹ kọ bá wọn ṣàdúrà jàmà kọkọ wọn ládùn àpò ọmọ àti jàmà torí délé àtọ́ba àtijọ́ yìí lọ́mọ bíi bàtà ti ń tà lẹ́sẹ̀ẹ́ kí kálukú pè ọlọ́run ọlọ́run ọba ọgbọ ọlọ́run máa ń sẹ̀ ń fẹ́ pé tí nǹkan bá ń ṣe ọ tó ń bá ń fẹ́ nǹkan kan kọ́ ọ tẹpẹlẹ má dùn àní títì kọ́ ọ máa lábàbà níwájú ọlọ́run kọ́ ọ má dákẹ́ eléyìí súnmọ́ ká dùn àrò títì gbà eléyìí jẹ́ bó ti jẹ́ àwọn àwọn lò tẹ̀sùbà sádàdà alẹ́ lò àbí sádàdà alẹ́ à ń bẹ lọ́run tó bá jẹ́ pé èèyàn fi tẹ̀síbà tó ń kà lásán ni à ń bẹ́ lọ́n kọ́ má jáde dàlẹ́. àmọ́ ẹ̀rí tó múnádóko jù ó ń fi hàn wá padà dàlẹ́. abẹ́ẹ̀rí bẹ́ẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́. sòṣùgbọ́n àdìsí pé Ànábì sallallahu alaihi wasallam náà àwọn ìyàwó rẹ̀ ń ka àwọn kinní kankan kọ̀ọ̀dọ́gba èyí tó dọ́gba nípa ànábì kó jókòó ń ṣe àfọ̀mọ́ ọlọ́run àmọ́ pé nǹkan kankan èyí tó sọ pé nǹkan kankan kò fẹsẹ̀ rìn lẹ̀. sọ yé wa èyí tó sọ pé nǹkan àwọn kóró kankan ń lo àwọn kóró kankan kó wọn fẹsẹ̀ rìn lẹ̀. ọjà bó ṣe jẹ ẹ wá pé kí tó kù <laughs> ẹ pé kí kù. nínú òkú ọlọ́mọ ti lọ́wọ́ wa ń bẹ abẹ́ anabi sọlá sọlá ní àwọn ọmọ àka yín wà kàkà mọ̀ ń bọ̀ wà bẹ̀ ẹnìkan ní one thousand anabi sọlá àdìsẹ́lẹ̀ wọ́n ní ọmọ àka yín ní kẹ́ máa lò láti fẹ́ nítorí pé àwọn ọmọ kan yín ọlọ́run mu àsọ̀rọ̀ jẹ́rìí fún yín tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá mọ́. àmọ́ kò sí tọ́nà ti sọ pé tẹ̀síwá kan jẹ́rìí fún ọ. ṣé ètò lóore lọ́mọ wa ni àbí ètò ní wàhálà? ẹnìkan wá ní one thousand pé bóyá mo fẹ́ ṣe tẹ̀síwí one thousand àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹnìkan ní one hundred and sixty thousand one point two million. alákùlà hàlù sheikh al-albani rahimahullah sheikh al-albani rahimahullah wọ́n sàlàyé fún wa wọ́n ní kò sínú àdéhùn kan tá a nàbì sallallahu alayhi wa sallam tí wọ́n ti ní ká ti àdúrà kan tó ló ń kàdáka tọkọjọ ndrẹ wa kafa bi sheikh shahida sheikh al-albani tó lẹ́lẹ́rìí pé kò sáà àwọn àgbẹ̀ pé ta ni wọ́ ta ni wọ́ lẹ́gbẹ̀ẹ́ Sheikh Al-Albani àbí òye wa eléyìí wàá túmọ̀ sí pé Sheikh Al-Albani tún fi kún wọ́n ní tẹ́ bá ti rí sádùn àbá ti ń kọjú ọ́ndrẹ́dì ẹ̀sẹ̀sẹ̀ mójútó wọn. àmọ́ àdúrà lè tó mílíọ̀n àìníye tí ó sì jẹ́ súnà lọ́nà wò tẹ́ ẹ̀ bá ti fòǹkà sí fúnra yín bọ́yẹ̀ fẹ́ ṣe. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ẹfẹ máa ṣe lọ títí gbogbo gbà ṣe máa pé ẹ sì kọjá ọgọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́ ni lópin ìgbà tí ẹ bá ti sọ pé ọgọ́rùn ó lé ẹyọkan ní ṣe ọgọ́rùn ó lé mẹ́wàá ní ṣe kíní kan tẹ n bá ta ń ṣe lọ tẹyìn gan ò ka nọ́mbà súnà ni tẹ̀rẹ̀kọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ pé ní tó bá wí nígbà ọgọ́rùn ẹ̀sán dáadáadáadáa báyìí ń bẹ fún ẹnìkan ò sì ní nírú rẹ̀ àfẹnitó náà bá wí irú rẹ̀ àbó wí jù bẹ́ẹ̀ lọ ó wí jù bẹ́ẹ̀ lọ mélòó ló fi kún anabi ọ̀sọ́ ó túmọ̀ sí pé tẹ́yìn náà bá ń ṣe lọ tẹ́ fún kàti ó lóore àmọ́ tẹ́ bá ti ní one thousand two hundred ní ṣe àtúbọ̀rọ̀ hà lọ ṣé káàpì nǹkan kan bẹ́ẹ̀ ni àwọn amadi àti àtàwọn kàwá rẹ̀. alhamdulilayi wọn ní pé kèfèrí ni àwọn ahmadiyya àti àwọn kàwárì ẹ téèyàn bá ládì sọ́kàn arú tiwọn téèyàn bá ládì sọ́kàn arú tàwọn ahmadiyya àdìsọ́kàn kèfèrí ni tàbá sàlàyé fẹ́ni tó nírú rẹ̀ tó ti kọ̀ láti gbà tọkọ̀ láti gbọ́ gbà ajẹ́pọ̀ di kèfèrí o kọ́nà sànù wa àdìsọ́kàn kèfèrí ládìsọ́kàn wọn kí ládìsọ́kàn wọn jẹ̀ máa wọ́n nígbàgbọ́ pé ànábì mi wà lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣíṣe bẹ́ẹ̀ pípé ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ ni pípé súnà ànábì sallallahu alaihi wasallam nírọ̀ ni torí kọ́nà ọba ti fi hàn wá náà Al-Qur'an pé kò sí ànábì mi mà lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ọba sá anabi mi mà ajẹ́ pé kò sóòjì sẹ́mi mà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin anabi sallallahu alaihi wasallam kìí ṣe bàbá ẹnìkan nínú yín ojúṣe ọlọ́ọ̀ni ìpẹ̀kun àwọn anabi anabi sallallahu alaihi wasallam sọ pé la nabiyya ba'di kò sá anabi mi mà lẹ́yìn àwọn sọ pé ahmadu gulaamu anabi mi ni lẹ́yìn anabi wa muhammad sallallahu alaihi wasallam táwa ni ká gbàgbọ́ sọlọ ni àbáwọn òkúrọ yẹn sànàbì ni àbáwọn òkúrọ yẹn sàlẹ ìjẹbù ṣe jẹ ṣùgbọ́n àwọn kàwáàrèjì àwọn kàwáàrèjì àwọn tí wọn gbogbo ẹni tó bá ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá ti dẹ́ṣẹ̀ ńlá wọn pè ń kèfèrí gbogbo ẹni tó bá ti dẹ́ṣẹ̀ ńlá wọn pè ń kèfèrí tẹ́ bá parọ́ nìṣẹ́ di kèfèrí lọ́dọ̀ kàwáàrèjì ẹni tó ṣe zìnnà di kèfèrí ẹni tó jalè di kèfèrí ẹni tó mutí di kèfèrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́wá lè túbá wọn ni áá ọlọ́run nígbà túbá rẹ̀ tọ́ba wa kún kọ́ khalidun mukhalladun fi náà wọn nínú nánú àmọ́ abẹ láéláé àwọn àwárí nù ọlọ́run kọ́ sàánù wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn mùsùlùmí òkè wọn kèfèrí àwọn mùsùlùmí òkè wọn kèfèrí ṣùgbọ́n sábà bẹ̀rẹ̀ sí ní àwọn mùsùlùmí ọ̀ràn yẹn ní ká pa wọn ọ̀ràn yẹn ní ká pa wọn ànábì sallallahu alaihi wasallam sọ níjọ́ tí ànábì pín èrè ogun kẹ́nìkan dìde tó ní pínpín tẹ́ ẹ pín èrè ogun yìí kò sí ìṣèjọba bẹ́ẹ̀ à ànábì níta ní òtún ṣe justice táwọn ọba ṣe justice ẹ̀wọ̀n ló wọn lórí à ànábì ní ma bẹ̀ lórí. يخرج من ضئضئ هذا àwọn kan jáde láti bàràbàrà di eléyìí ọ̀hún تحقرون صلاتكم عند صلاتهم وصيامكم عند صيامهم يقرؤون القرآن لا يتجاوز حناجرهم يمرقون من الدين كما يمرق كما يمرق السهم من الرمية ولئن كنت ولئن عشت حين لقتلتهم قتل عاد وثمود النبي صلى الله عليه وسلم أما قال جادي لازم تنو ديالي àwọn kan tó ṣe pé ẹ máa fojú kéré ìrun yín lẹ́gbẹ̀rún wọn wọ́n mọ àrùn kí dọ̀bà ẹ fojú kéré àwẹ̀ yín lẹ́gbẹ̀ẹ́ àwẹ̀ wọn wọ́n mọ àwẹ̀ gbà dọ̀bà wọ́n sì máa kí àlùkùránì ní kíké tó ṣe pé ó ní agbára ṣùgbọ́n kò tayọ kò tayọ ògóńgò kò dọ́kàn ni wọ́n máa jáde kúrò nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà bí ó ti táwọn bá ń sẹ̀mí anábì ní tó ń bá sẹ̀mí dìgbà tí wọ́n jáde fún ọba pa wọ́n ní ipa áàdì àti samud ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú islam tá a bá bẹ̀rẹ̀ sí ní bá àwọn àkàwárí jìjà ìta bá ti sá lọ́gbẹ́ ànílé ànílé mú débi pé ká pa mm, ọgbẹ́ tẹ̀ ti sá ti tó àti ní kó wọn ká kó àwọn obìnrin wọn lé ẹrúgun àní kó àwọn ọmọ wọn lẹ́rúgun lẹ́yìn náà dúkìá wọn àní eléyìí túmọ̀ sí pé mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n ahlul baghi ahlul baghi àwọn tó takò lórí bẹ́ẹ̀ ni mùsùlùmí tó bá takò lórí tá a bá jà lógun àní mú lẹ́rùgùn àní kó dúkìá rẹ̀ wọ́n yẹn sì ṣe kèfèrí ṣùgbọ́n àrínú àwọn mùsùlùmí àwọn tó ń pè wọ́n kèfèrí náà. Uh, inshallah, we are announcing the nikah of our sister, sister Awudiya Tura, from Simule Jari Kanzela ìjà ọ̀rọ̀ rẹ̀. Ìṣàkóso bọ́dà á sọ pé òdòdó ọ̀sẹ̀ ká bí ti jẹ́nra ọ̀nà ìṣọ̀. Wọ́n ní kí a fi tó alẹ́ sí sípò àwọn ìdánilẹ́kọ̀ọ́ ilé tí àwọn àdúgbò wa tí wọ́n máa ṣe wà ní ìgboro mọ̀ọ́sán. Ìgbà wa tí a bá ní àǹfààní kí láti máa wá síbẹ̀ ní ọjọ́ tíìnì eré títí ọjọ́ mọ́ndé lẹ́yìn mọ́tò sí ṣáì wọ́n máa ń ṣe dálẹ́kọ̀ọ́ ní mọ́ṣáláṣí alimadina ní sàánú àdé lẹ́yìn mọ́tò sí ṣáì kíra tí wọ́n ń lò fún wọn bẹ̀rù náà ní kíra àṣìmáwí àbí náà áhàdọ̀ táwọn bàbá wọn pè lára àlàyé wọn mọ sàlàyé ní ìfúnná bákan náà lọ́jọ́ àtàlátà eré títí ọjọ́ tíìsì ní mọ́ṣáláṣí ìsápá lẹ́yìn mẹ́tí ṣíṣáì ìlànà ni wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún amẹ́ nígbà tí wọ́n ń lò fún amẹ́ náà ni kìtàbù tawhid náà ni wọ́n ń kà fún amẹ́ bákan lọ́jọ́ alárúbá ṣe wẹ́ẹ̀dẹ̀ eléyìí ti ṣe ẹjọ́ wa wẹ́ẹ̀dẹ̀ ní wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lẹ́yìn mẹ́tìrì kí iṣẹ́ bákan náà kíra tí wọ́n máa ń lò fún abẹ́ òun náà ni kíra eh, rìsálà eh, tó mẹ́tìrì rìsálà ilé iṣẹ́ jẹ́ tọ́sọ̀ nípa fíkì fíkì náà ni bákan náà lọ́jọ́ àlàmísì táwọn ti tọ́ọ̀dé ní mọ́ṣáláṣí ọlọ́run ṣòkò ní ìdílọ́gbọ̀n ẹgbẹ̀ta sọ́mà kíra tí wọ́n kà fún lẹ́yìn mẹ́tìrì kí iṣẹ́ bákan náà kíra tí wọ́n kà fún abẹ́ ọ̀nà nìkíra àkínátùn ah, wà síyà àkínátùn wà síyà ọ̀nà ni wọ́n kà fún amẹ́ lọ́sọ̀rọ̀ nípa tàwọ́fì ìdá ìsọ́kà mùsùlùmí ni wọ́n sọ̀rọ̀ fún amẹ́. bákan náà lọ́jọ́ jimá lọ́jọ́ jimá yìí wọ́n ṣe wáṣọ méjì wọ́n ni wọ́n ti máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa irú jọjọ́ tó níjì ọ̀yà kan wà ní mọ́sálásí kan tí a mọ̀ sí mọ́sálásí abẹ́ẹ̀dẹ̀ ní àdúgbò abẹ́ẹ̀dẹ̀ àwọn tábà mọ́sálásí síra tí wọ́n máa ń lò bẹ́ẹ̀ fún wa òun náà ní síra ìyáàlú sọ̀rọ̀ sí wọn ń ga àwọn àbíyèsí fún wa. bákan náà ọ̀pẹ̀pẹ̀ jọ́kẹ̀ẹ́dógún jọ́kẹ̀ẹ́dógún fọ́tíláìtì náà máa ń lọ bẹ́ẹ̀ jẹ́mẹ́jọ ní ìsòrí ọ̀dọ́ ọlọ́run ọba ibi tí yóò ti wáyé òun náà ní mọ́tíláṣí ní sẹ́yìnríyà ní ilé ìwé síra tí wọ́n máa ń lò fún wọn mẹ́wọ̀n òun náà ní síra àbíkù àwọn ẹ̀dáwà mi fọ́tí àbíkù òun náà ní wọ́n máa ń kà fún wọn mẹ́ẹ̀ kí aṣọ́kà máa mú. náà wọ́n ní ẹni tó bá ti gbọ́ haúsá náà bákan náà àdẹ́lẹ́kọ̀ọ́ tó máa ń wáyé ní ìlú haúsá ní mọ́ṣáláṣí tó wà ní ọjà wàsó wàsó ní ọjọ́ sátidé lẹ́yìn mẹ́sìkì ìṣá ìbákan náà mọ́ṣáláṣí ọjà wàsó. àwọn náà máa ń ṣe bákan náà. Now, so, shout out wọ́n ní bákan náà abájọ́ ẹ̀kọ́ nípa ti lábáwá náà àti ẹgbẹ́ náà tún bẹ ní sàmà ìdí náà ní ọjọ́ yọmù sọ́ọ̀lù àti yọmù ahad ọjọ́ sátidé àti ọjọ́ sànńdé ìrìn náà wáyé ìdábẹ́kọ́ ẹgbẹ́ lábáwá ni ṣáàbà. bàbá àdúgbò ìgbà pàmpà sọ ìgbà. Inshallah ìbéèrè tí wà bí ní oníbèrè béèrè pé kí ni ìjìyà tó wà fún ẹ tó yẹ pé wọ́n máa ń kí o ní àsùnwó báwò. alhamdulilayi wọ́n ní kí ni ìjìyà tó ń bẹ fún ẹni tí bá máa ń kírun ní gbogbo àsìkò tó wù. ìbéèrè tẹ ìbéèrè yìí lágbára gbogbo àsìkò tó wù ṣé òun tó wọlé ni àbí lẹ́yìn àtàkùn òun bá jáde. Ah, gbogbo ẹni tó bá kírun lásìkò òórùn tó wọlé lámàámà ṣe onítọ̀hún dẹ́ṣẹ̀ ọlọ́run bò sí ní gbà wọn. ẹni tó máa máa kírun kan lásìkò rẹ̀ tó wọlé lámàámà ṣe ọlọ́run ní gbà wọn. eléyìí àpèjúwe rẹ̀ nílẹ̀ yorùbá yìí wọn náà ní bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń kírun ìṣá yìí ẹrù kírun ìṣá yìí lọ́pọ̀lọpọ̀ wọn máa ń kí lásìkò rẹ̀ tó tó yìí. sòtìyàn bá wájú ọ̀gbìn dàlùkìyàmà gbogbo òun ló ní àmọ́ kò sí irun ìṣá inú àkáǹtì rẹ̀ subhanallah ọlọ́mọ ìjà pàdánù. ẹ̀rí pé táwọn máa jókòó náà ní sí ìṣá bí wọ́n fi nǹkan kan jó wọn jì. wọ́n máa bá làdáni wípé pẹ̀rún pẹ̀rún abẹ́ lọ́ọ́lé. tó ìgbà tó ṣe pé ilé yẹn tí wọ́n bá tètè lọ tó ká tètè máa kírun kásìkò òun tó tó yóò jẹ́ kí wọ́n padànù téèyàn bá máa máa síbẹ̀ àmọ́ tó bá gbà tètè ló mú yẹn kírun kásìkò òun tó tó èèyàn dẹ́sẹ̀ àmọ́ àrùn yẹn yóò di náfìlà àdékù tó bá di náfìlà kí ni tó tún jọ́ràn yẹn lórí èèyàn kéèyàn ó tún rùn yẹn kí tásìkò òun bá tó àmọ́ tó bá yẹ pé àsìkò tó wù yẹn lèèyàn máa ń kírun yẹn tásìkò òun bá ti jáde níta sọ ní pé léèyàn ni pé tó bá yẹ kó máa máa fi irun ráre ni lásìkò òrùn fi ń jáde máa lọ́wọ́ sí èké gbàtọ́fẹ́ ní òkè kíkì kò lè tánràn rẹ̀ ó ti dáràn lọ́ràn ńlá lè tó ṣe pé kíkì òrùn yẹn kò lè tánràn rẹ̀ kí wọ́n á ní ọ̀tánràn rẹ̀ yóò máa tọrọ àforíjì láéláé yóò máa tọrọ àforíjì láéláé pípọ́ yá títí ọjọ́ kú òun ọlọ́run jẹ́ foríjì òun torí irun tọ́lọ̀ ti pa aláṣẹ ni pé ká kí lásìkò rẹ̀ kí ti ká lọ lára gbàtí wọ́n ti màmá lọ́rùn lára kíkí lẹ́yìn àsìkò rẹ̀ kò lè dípò irun tọ́lọ̀ ti kọ́ láṣẹ ẹni tí kò burú kó kírun kọ́dà kó ti pásítọ̀ òun ti jáde òun náà lẹni tí òsì wọ́n bẹ fún gẹ́gẹ́ bí oorun tàbí ìgbàgbé ó wá nu hadith Abi Hurairah radiyallahu anhu nínú Sahih Muslim anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé man nasiya salatan man nama an salatin aw nasiyaha falyusalliyaha idha dhakaraha fa innahu la kaffarata lahu illa dhalik gbogbo ẹni tó bá sùn gbàgbé láti kírun kan kó yá tètè kírun yìí nígbà tó bá rántí torí pé nǹkan kan ò ní pa ẹsẹ̀ irun tó lára irun rẹ̀ àbí kó tètè kí tó bá di oorun àbí gbàgbé kò burú abẹ́ wàá nu mọ́tò ẹ̀ ń travel lọ sí ọ̀nà jíjìn gbogbo bẹ́ẹ̀ ti pé kí dírẹ́bù ojú kẹ sàlù alákẹ́ kí òun kọ̀ gbà ti débi tẹ́ lọ sàlù alákẹ́ kí òun eléyàn àmì ẹlẹ́yìn ti pàdé kan ẹ̀ ń sọ́ọ̀bù problem kan ẹ̀ ń ṣe kinní kan kan àwọn àmọ́ àmọ́ kinní kan wà límà ẹ̀ ń ṣe practical àwọn tó bá jẹ́ ìdánwò ẹ̀dọ́ tó bá jẹ́ ìdánwò bákan méjì àsìkò tẹ fẹ́ wọ̀ dánwò sí nínú kọ́ jẹ́ pé àsìkò òórùn ò ti tó àbí kọ́ jẹ́ pé àsìkò òórùn ò ti tó lásìkò òórùn máa ti tó kírun kó tó wọ ibi tó ti ṣèdánwò kọ́nà àbò fi ọ̀sẹ̀ kò ń gẹ́ lásìkò òórùn ọ̀bá ti tó kò burú lọ wọ ibi tó ti ṣèdánwò tí ọba lè parí lásìkò òun tó jáde tètè jáde kọlọ kírun tí ọba tí ọba lè parí títí sásìkò òun fi jáde à ń bẹ lọ́n à ń bẹ lọ́n kọ́ má jẹ́ ipe ọ̀sẹ̀ lọ́n. sẹ́yẹ wa à ń bẹ lọ́n kọ́ má jẹ́ pọ̀ ọ̀sẹ̀ lọ́n tọ́ba ti wá jáde ọwọ́ àlọ́sàlù àlá ó kírun rẹ̀ kọ́nà ọ̀bọ̀ gbà. alhamdulilayi ẹlẹ́kejì la dáhùn alákọ̀ọ́kọ́ yẹn àní dáhùn rẹ̀. torí wípé àwọn ìbéèrè kan wà nínú sharia tí ò yẹ kí mùsùlùmí wọn máa wọn ọlọ́run ọba kọ́mọ̀tì kára ìdá èyí sì fọwọ́ ara rẹ̀ pe àìdá mára rẹ̀ oníbèrè ní kí ni káwọn ọ̀sẹ̀ tó lè bá káwọn nínú àwọn ìbéèrè rú béèrè bẹ́ẹ̀ ẹ ká kọ́ ẹ̀kọ́ bí wọ́n gbogbo béèrè nípa àìdá ẹ má máa béèrè tòkítà máa ń béèrè ó ṣeéṣe kọ́ ṣẹlẹ̀ o ẹnìkan bí anabi sallallahu alaihi wasallam ni ẹ sọ fún mi kí lẹ́sẹ̀ fún yàn tọ́ba ṣe kí ni ó ní tó bá bẹ́ nìkan lórí ìyàwó rẹ̀ tó ti pa bẹ́ẹ̀ pa ni a anabi ní tó ti ṣẹlẹ̀ ni ó ní kò ti ṣẹlẹ̀ nígbà tó délé lọ́ba bẹ́ nìkan lórí ìyàwó rẹ̀ lóṣù torí ẹ̀ ló fi jẹ́ pé ó yẹ ká kọ́ ẹ̀kọ́ nípa àbéèrè ìgbà míì kò tí ì ṣẹlẹ̀ ẹ̀yin ò fẹ́ kọ́ precaution ẹ̀ fẹ́ kọ́ kínní kan ẹ̀ sì fọ̀ràn fúnra yín torí ẹ̀ èmi ọ̀ma tó fà tó lè bá ka yín má tó lè bá ka yín má ìbéèrè yẹn ti pọ̀ jù à ń sì ń pa kíyèsí pé ẹ má máa béèrè bẹ́ẹ̀ tó yé wa torí rẹ̀ àní dáhùn nítorí kọ́lọ̀ ara burú ẹlẹ́ẹ̀kejì ẹ wá béèrè pé kí ni àti Islam kọ sí sport Islam ò tako sport torí pé ànábì sọ wípé sallallahu alaihi wasallam àlùmọ́. ọ̀dà bọ́ba ti yé yín kò ní ìdíyẹ kábéèrè mi. ànábì sallallahu alaihi wasallam sọ wípé al-mu'min al-qawi khayrun wa ahabbu ila Allahi min al-mu'min ad-da'if. múmìnì tó ní agbára olóore ọlọ́run ti fẹ́ràn rẹ̀ ju mọ́mìnì tó lẹ̀ lọ wọ́n fi kullin khair ṣùgbọ́n orí ń bẹ náà méjèèjì mọ́mìnì tó lágbára orí ń bẹ lára rẹ̀ mọ́mìnì tó lẹ̀ orí ń bẹ lára òun náà. inú téèyàn sì máa ṣe téèyàn fi máa lágbára òun náà ní kéèyàn ṣe sport exercise. anabi wa sallallahu alayhi wa sallam wọ́n jọ ṣe ìdíje pẹ̀lú ìyá ńlá wa Aisha radiyallahu anha. akwụkwọ kọ́kọ́ ṣèdíje Aisha ọ̀sáré gbàwájú máa anabi lọ sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó di kọ́ Aisha sara anabi gbàwájú máa lọ anabi nítọ̀ eléyìí èmi náà fi gbà tọ̀hún tí wọn náà gbà máa lọ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé anabi sallallahu alaihi anabi sallallahu alaihi wasallam ṣe bí nu wa. ọ̀pọ̀lọpọ̀ nu àti bá ti fẹ́ yàwó ẹ di koko má yàwó yín lọ́wọ́ kò ní rojú yín lẹ̀ má yàn wá ya gidi gan kú kalẹ̀ ìyàwó ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ dípò pẹ́ẹ́pẹ́ jọ sí ẹ jọ sí competition tọ̀kọ́lọ́ ń sànù wa tọ́ ẹnìkan wá sí bọ́ọ̀lù bọ́ọ̀lù ńkọ́ nígbà tí mo gbọ́ sọ pé bọ́ọ̀lù ńkọ́ àà bọ́ọ̀lù. òun gan fúnra rẹ̀ kése kọ́ tako islam tako àmọ́ tí wọ́n bá ti jẹ́ nìkan náà ẹni tí ń bá wọn sọ pé orí ànábì kan wọ́n ń gbá ń bọ́ọ̀lù so kìí sọ orí ànábì kankan wọ́n ń gbá o rọ́bà ni àbí awọ wọ́n ń gbá tọ́ ẹlẹ́ẹ̀kejì wá ni pé téèyàn bá gbá bọ́ọ̀lù èèyàn wá tẹ̀lé òfin ṣẹ̀ríà èèyàn ní jẹ́ kí hòhò ìtàn rẹ ọgbọdọ wanta ń tà tó yé wa nítorí pé bọ́ọ̀lù kò burú kò wá túmọ̀ sí bọ́ọ̀hù ẹlẹ́ẹ̀kejì bọ́ọ̀lù ọgbọdọ gbàrún mọ́ ọ lọ́wọ́ wíwòran bọ́ọ̀lù ti gbọdọ̀ mú kó kò gbọdọ̀ gbàrún mọ́ ọ lọ tó bá ti sọ gbogbo eléyìí fún alhamdulilayi. rọ́bà kúrun ọ̀tọ̀ ní fífi rọ́bà kúrun ẹni tó bá fi rọ́bà kúrun kò burú àmọ́ tí ọba wẹ̀wẹ̀ jánábà kó tú gbogbo ẹ̀ àbí òye kó lè fi rọ́bà bóyá tí kò ti ń nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ ó lè fi rẹ̀ àmọ́ tó bá di wẹ̀ rọ́bà kìí gbogbo ẹ̀. tó ẹtù gbogbo ẹ bẹ́ẹ̀ náà lòwú tẹ bá fi ti rí tó bá kó wù yẹn kún débi pé kò ní jẹ́ kó mi ọ̀rọ̀ náà débi gbogbo oorun torí pé ànábi sọ pé tahta kulli sha'ratin janaba janaba ń bẹ sàlẹ̀ gbogbo oorun kọ̀ọ̀kan ntí ọ̀hán ní jẹ́ kó mi ọ̀rọ̀ ayé dé sàlẹ̀ gbogbo oorun kọ̀ọ̀kan ọ̀ràn yẹn ní káyọ̀ àbí sọ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ní káyọ̀ àmì tó bá fi rọ́bà kúnrun àbófòwú kúnrun àbófi irun màálù kúnrun àbí irun kẹ́tẹ́kẹ́tẹ́ àbí rọ́bà gúngùn tí wọ́n fi ń hun ìlọ ọmọdé tóbi fúnrun ọlọ́kọ́sá nu wa o ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́ngẹ́gùn fún un. àmọ́ ìbìnrin láàánú lọ́ọ̀hùn lùwà sílá wọ́lùmùsọ̀ọ́sílà ọlọ́ńláàánú obìnrin tó bá wọn tó pọ̀ àtẹnudọ́ tọrọ fún ọgbọ̀n tó pọ̀ èèyàn méjì lọ́ọ́ dáràn bẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ rẹ̀ onídìrí àtẹni tó gbórí fún wọn pé ẹ bá mi fi kún kó gùn ọlọ́nkọ sànù wa. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين